ثم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم Ma عفو ka العفو فاعف عنا اللهم إنك عفو تحب العفو فاعف má jẹ́ ká rẹ́rìn ọ̀tá afụ aláhùnmá ìnàká fóun tòyìnbólé àfúwá fàáfúwá ńná wọlá níyàwá aláhùnmá ìnàká fóun tòyìnbólé àfúwá. fàáfù àná àwòrán ibi iṣẹ́ nìkan aláàrúmà ìnàkà fòwò tòyìnbó lẹ́ àfòwà fàáfù àná máṣe rí ibi sọ́dọ̀ wa aláàrúmà ìnàkà fòwò tòyìnbó lẹ́ àfòwà fàáfù àná aláàrúmà. إني أبرأ إليك من الثقة إلا بك ومن العمل إلا فيك ومن التفويض إلا إليك ومن التوكل إلا عليك ومن الطلب إلا منك أسألك أن تجعل الإخلاص قرين عقيدتي والشكر على نعمتك شعاري ودثاري والنظر في ملكوتك كأبي ولدني يا دلكا شأني وشغلي والخوف منك أمني وإيماني ولي هذا بذكرك بهجتي وسروري سبحانك اللهم غفرت الذنوب وسترت العيوب وكشفت الكروب وبسطت الخيرات وعجبت الدعوات اللهم كن لي مؤيدا وناصرا وكن بي رؤوفا رحيما يا خير المسؤولين إليك أشكو ضعف قوتي وقلة حيلتي alágbára alágbára kan àlẹ́ni tá a lè lọ sunkún bá tó jọ lọ́wọ́ ọba lọ. فارحمنا بقدرتك علي علي علينا dákun wá fi ìkẹ́ rẹ kó fi ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa wàlá tẹ́kílínà ìlà náfìsì náà tàrífàtà àìní mọ́tàwádàbò káàtà ọlọ́wọ́n ọba. برحمتك يا أرحم الراحمين اللهم اغفر لنا كل ذنوبنا وحفظنا من كل جنب وفرج عنا كل كرب ọlọ́run forí ẹ̀ṣẹ̀ wa jì wá ọlọ́run ọba ṣọwa kó mi gbogbo ohun tí ń jábúrò ayé ọlọ́run ọba dákun ká gbogbo wàhálà ìdààmú dààbò ayé ká kó fún ọlọ́run allahumma inna nasi aluka an tarifa adhikirana. وتدع وزرعنا وتسلع أمرنا وتطهر قلبنا وتحسن فرجنا وتنور قلوبنا وتغفر لنا ذنوبنا ونسألك الدرجات الأولى من الجنة àgbéga lẹ́nu iṣẹ́ ṣe fún wa lọ́wọ́ ọba wànàsí alukadara ajá àti lóhùn láàmì nàìjánátì àgbéga lórí gbogbo ń tá bá ń dáwọ́lé lórí ọlọ́run ṣe fún wa allahumma ya allah ìrẹ́ ọlọ́run ọba wa Allahumma ya Allah ìrẹ́ ọlọ́run ọba tó dá wa Allahumma ya Allah ìwọ tó mọ̀ wá tó níwọ́ ọlọ́run ọba ya Rabba ọba wa ya Gawthau ẹni tá à ń fòònù rẹ̀ tá ọba ya man yujibu al-mudtarra idha da'ahu ọba tí gbá gbogbo ẹni tó bá képe tí dá wọn lóhùn tó ṣàdóhùn pé máa dá wọn lóhùn dákun dá wa lóhùn àdúrà wa ya man yasma'u al-'abda idha nadahu wọ́n ọba tó ní gbogbo ìgbà tẹ́lú bá pé ó máa dá lóhun dákun dáwa náà ló wọn ọlọ́run ọba òní àdí ìkàyà Allah àwa képe ọlọ́ni ọlọ́run ọba wànádì òun kàyà rọ̀ ọba àpè ọ̀rẹ́ ọlọ́run ọba tó dáwa tó mọ̀ wá ọlọ́run ọba à ń àmàna wàtúzì làgàmàna gbogbo ti tí kó dààmú ti tí oru oorun sọ ọlọ́run kakú fún ọlọ́run kakú fọmọdé kakú fọbìnrin kakú fọkùnrin ọlọ́run kakú fàgbàlagbà yá ká sífàlì hami ya muzayi lalabami yá rahmanu ya rahimu yá afuwu yá kẹrìmù irhamuna ṣàánú ọlọ́run ọba wàá fi iná ṣàmójúkú fún wa lóru ní ọlọ́run ọba wá ṣàfi ní gbogbo tí fi ara fàlàáfíà sínú ẹ̀mí ara wa wá ṣe àfihàn fàlàáfíà sínú ẹ̀jẹ̀ wa ọlọ́run ọba wá ṣe àfihàn gbogbo oríkèéríkèé ara wa ọlọ́run fàlàáfíà sí ọlọ́run ọba yá Rabbal alamina ìwọlọ́ba àná ìwọlọ́ba òní ìwọlọ́ba ayérayé ọlọ́run ọba Allahumma ya Allah. فرجني فرجني لما خلقتني له ولا تشغلني بما خلقت أولانا ولا تحرمنا ونحن نسألك ولا تعذبنا ونحن نستغفرك اللهم اللهم اجعلنا من أحسن عبادك ọlọ́run fi wá sínú àwọn ẹrú tó gbàdúrà àwọn lórí òní ọlọ́run ọba nàṣí bani indaka ìpín tiwa nípìn eré lọ́dọ̀ rẹ ọlọ́run fi lé wa lọ́wọ́ lórí òní ọlọ́run ọba wàdàkárùrìbù manzilata minka gbé wa sáàyè tó ga jù nínú ààyè tí ń bẹ lọ́dọ̀ rẹ lórí òní ọlọ́run ọba wà á kà sí sọlẹ̀fà aládé ìka dákun gbé wa síwájú àgàlẹ̀ ara ṣe rẹ níbi tó ti máa gbàdúrà lórí òní ọlọ́run ọba fàyínà wula yóò náà lù dáríkà ìlà àbífọ́dúnríkà èèyàn kò ní bá àánú ọlọ́run pàdé àyàfẹ́ nítọ́lọ́ tọ́lọ̀ ń bá nífẹ̀ẹ́ sí lóru òní o fàjúdílẹ̀ àná bí júdíkà dákùnra wá sí ọlọ́run ọba fàjúdílẹ̀ àná bí júdíkà ìwọlọba tí fúnni tí ewé ìwò gbogbo ń ta tọrọ lónìí ọlọ́run fi wa lọ fàjúdílẹ̀ àná bí júdíkà bó o bá ṣe ń tá ń fẹ́ fún wa kò dín ọlá rẹ kún ọlọ́wọ́n ọba fàjọdìlà náà bí júwìdíkà gbogbo ẹni tí ń tọrọ ọmọ ọlọ́run fún ọmọdé wọn lọ́wọ́ lóru òní ọlọ́wọ́n ọba bó o bá fún wọn lọ́mọ kò dín nǹkan kan kún ọlá rẹ fàjọdìlà náà bí júwìdíkà gbogbo ẹni tí ń tọrọ ìwé ìgbé ọlọ́run fún wọn lọ́wọ́ bó o bá fi lé wọn lọ́wọ́ lóru òní kò dínà láàárẹ̀ kò fagidílẹ̀ aláàbí ju dika ẹni tí ń tọrọ ọkọ tí ń tọrọ aya ọlọ́run fi lé wọn lọ́wọ́ bó o bá ṣe fún wọn kò sẹ́ni tí ò bí ọlọ́wọ́n ọba fagidílẹ̀ aláàbí ju dika ẹlòmí ọlọ́run ti ṣe gbogbo eléyìí fún etí ń tọrọ náà làlàáfíà etí ń tọrọ náà lè dùn ní ìfọ̀kànbalẹ̀ ọlọ́run ṣẹfẹ ní kọ̀ọ̀kan wa ọlọ́run ọba wàgífẹlá náà zàlàtà náà gbogbo tá a fi ṣe tá a fi jẹrú ẹlẹ́ṣẹ̀ níwájú rẹ ọlọ́run forí rẹ jù ọlọ́run ọba wájú àlelẹ sàlẹ náà bìrìkìrìkàlà ájàmù ọlọ́run dàpọ ẹnu wa gbogbo tá a fi ń ṣèrántí rẹ ọlọ́run gbà lọ́wọ́ wa fàlùbáríkà sínú àwọn ọlọ́wọ́ ọba wa kò lùgbà náà bí bíkà mútàyà mútàyà máa ń ọlọ́run dákun gbogbo ẹ̀mí wa jẹ́ ó jẹ́mi tí ó máa nífẹ̀ẹ́ rẹ ọlọ́run ọba ní kọ̀kọ̀ àti ní gbangba wọn múnà alẹ́yìn náà bí ó sì ní ìdábàtíkà ilé ọlọ́run ọba dákun wá gbàdúrà wa lónìí èyí tí fi ga jù nínú gbígbàdúrà fi lọ́kùnrin lọ́wọ́ fi lóbìnrin lọ́wọ́ ọlọ́run ọba fáyín nẹ́ka amárítà ní ìbádákà ìwọ ló pa gẹ́gẹ́ bí ẹrú rẹ bídún àyíká oníkápẹ́ ọ̀yọ́ torí pé wọ́n lọ́ba tó dá wa sílẹ̀ ayé wàdà mítàlá ọmọlẹ́yìn ìjà bàtà ó sì ní gbogbo ẹni tó bá pè ó di dandan kó o ṣe ní tán fẹ́ fún wọn òru òní dákun má dá wa padà láì ṣe ń tà àfẹ́ fún wọn ọlọ́wọ́n ọba má dẹni tí ń wọ́mọ padà láì fún lọ́mọ má dẹni tí ń wá làáfíà padà láì fún lálàáfíà má dẹni tí ń wọ́kọ tí ń wáyà padà láì fún wọn má dẹni tí ń wáṣẹ alálùbáríkà padà láì fún wọn ọlọ́wọ́n ọba fàyílẹ̀ kàyà rọ̀bà náà nasabu ní ìrẹ Ọlọ́run ọba náà là wá képe lónìí gbogbo ojú wa kò sẹ́ni tá a gbé sí lọ́dọ̀ tó jẹrọ Ọlọ́run ọba wà má jáde iná yàtọ̀ iná ọwọ́ wa tẹ̀síwájú ìrẹ Ọlọ́run ọba fàbíra amatika nastẹjibu gbẹrẹkùn wá ṣàánú wa dùn wá hànà pẹ̀lú kẹ́ẹ̀rẹ́ fi gbàdúrà wa fi ṣe ń tà ń fẹ́ fún wa fi ṣe ń tọkùnrin ń fẹ́ fi ṣe ń tóbìnrin ń fẹ́ Ọlọ́run ọba yáa sábẹ́ gani àmì ọba tó ní gbogbo kẹ́lọ́dọ̀ dáfún fìkẹ́ rẹ sínú ayé wa yàrá fìyàn nìkan mi ọba tí í ṣe ń tẹ̀dá fẹ́ dákun ṣe gbogbo tá à ń fẹ́ fún wa lórí òní ọlọ́run ọba yá tural mr ṣíyìn àfi zulami ọba tí tàmálẹ̀ síbi tó kùnkùn bá ń bẹ ọlọ́run tàmálẹ̀ náà ayé ọlọ́run ọba allahumma ìrìzùkì náà kọ́lébà ń ṣe kàṣíyàn ọlọ́run dàkún jogún fún wa lóru rẹ ọba wáyà kí iná ń sọ kan ìmọ̀ tí mọ̀ wa lóru òní ọba

ọlọ́run sọ́wọ́dọ̀ máa dùnú fún ọlọ́run ọba wàwá làádá ń sọ lè ha gbogbo ẹni tó máa ń dùnú láàrin wa má yóò dọ̀la kí wọ́n wá bà níjọ́ ọlọ́run ọba wàhùlù káhùn asana ìwà retí yẹn fi rọ̀nà lọ́wọ́jú ọlọ́run ẹ̀ fún ọlọ́run ọba wà á máa láhùn mútàkà bè láhùn iṣẹ́ eré tó gbà lọ́wọ́ ẹni dákun ni ojú alẹ́ ṣe iṣẹ́ tó dà lẹ́ni láyà má fi sí wa lọ́wọ́ ọlọ́run ọba allahumma arinal haqqa haqqan òdodo orí ọlọ́run ọba ọlọ́run dákun ọlọ́run fi lé wa lọ́wọ́ aláwùmá àrínà hákàhákà òdodo fi hàn wá lódodo ká lè máa tẹ̀lé ọlọ́run ọba wàrísìkì náà ètì ìbá awú bá a bá ródodo ọlọ́run jẹ́ alẹ́ tẹ̀lé òdodo náà falukurani hàn wá ká tẹ̀lé alukurani fisuna iṣẹ́ ńlá hàn wá ká tẹ̀lé suna anabi wa muhammad wà á rí iná lè bá àti là bá àti là ń ti ń jẹ́rọ ọlọ́run lè tí ń jẹ́sẹ̀ ọlọ́run lè jìnnà sí wá fi hàn wá ká lè jìnnà sí wá ṣe jìnnà sí ẹ̀ kó ṣe nírọ̀rùn fún ọlọ́run ọba allahumma anta rabbana torí pé anta rabbuna torí pé ọlọ́run ọba náà lọ́ba wa allahumma anta rabbuna ìwọ lọ́ba tó dá wa sílẹ̀ ayé anta rabbuna ìwọ níjẹ́ mú wá ń bẹ̀ lọ́wọ́ rẹ àǹtàrọ̀ bù náà lílọ bíbọ̀ ọwọ́ rẹ ló wà àǹtàrọ̀ bù náà jíjáde láàárọ̀ wíwọlé lálẹ́ ọwọ́ rẹ ọlọ́run ọba ló wà láà ìlàhà ìlà àǹtà àwọn òlẹ́ni tá a gbójúlé tójú rẹ ọlọ́run ọba láà ìlàhà ìlà àǹtà lóru òní àwọn mi ń bẹ́ńbì tí wọ́n ti ń pè ya kan lóru òní àwọn mi ń bẹ́ńbì tí wọ́n ti ń pè bàbá kan gbẹ́jọ́ láà ìlàhà ìlà àǹtà àwọn oníyà kan ń gbẹ́jọ́ bẹ́ẹ̀ náà ní bàbá kan ń gbẹ́jọ́ tójú rẹ Ọlọ́run ọba lọ kàlákìtà náà ṣébí rẹ Ọlọ́run ọba ló dá wa sílẹ̀ ayé wà nánú ìbá àdúkà ẹrú rẹ la jẹ́ nílé ayé Ọlọ́run ọba wà nánú alẹ àdéhùn tá a ṣe fún ọ pàṣẹ ọ náà làwa ń ṣe Ọlọ́run ọba wàwà àdìkà màsítà tààna gbogbo tá a ṣe ládéhùn fún ọ pa àmọ sí ọ àmọ ṣe jẹ́rìí fún ọ nílé ayé la máa ń ṣe tágbára wa ka Ọlọ́run ọba làwọn òdòbíkà mi ń ṣàròyé máa sọ náà tà gbogbo tí wọn ń jà burú nínú ẹ̀dá tí Ọlọ́run ọba dá ọkùnrin wọn ni obìnrin wọn ni èyí tí ń rìnnú afẹ́fẹ́ èyí tí ń rìnnú ilẹ̀ tinú omi inú wọn ni ìrọlọ. ọba dákun là wá kúrò nínú wọn ọba àbú olákàbí ni màtíkà àlàyéná wà á bu bìdámbí gbogbo tí wọ́n ń jẹ́ kẹ́rẹ̀ ọlọ́dàkọ́ ọlọ́run dákun ṣé fún wọn ọlọ́wọ́n ọba ìkẹ́rẹ̀ ṣe lórí àwọn ọmọ wa ìkẹ́ rẹ ṣé lórí ẹ̀mí wa ìkẹ́ rẹ làwa náà kan nínú ẹbí láàrin ọ̀rẹ́ ní gbogbo tá a bá ń dé adákun gbogbo tí wọ́n á ń jẹ́ṣẹ̀ tá a ṣe síwájú rẹ dákun forí ẹ̀jẹ̀ wọ́n ọlọ́wọ́n ọba fàgífèrè lànà forí ẹ̀ṣẹ̀ tá a mọ̀ mọ̀ dájú wọ́n ọlọ́wọ́n ọba fàgífèrè lànà èyí tá a mọ̀ dánú ẹ̀ṣẹ̀ ọlọ́run fi forí ẹ̀jẹ̀ wọ́n ọlọ́wọ́n ọba fàgífèrè lànà ṣàmójúkò fún wọ́n ọlọ́wọ́n ọba wọ́n náà rú òní torí ìpòrú òní nìrẹ Ọlọ́run bá ló sọ pé gbogbo àdúrà ẹni tó bá pè fàkìfìrínà náà dákun wá gbàdúrà wa subhanakallahumma mímà rẹ Ọlọ́run ọba subhanakallahumma mímà rẹ Ọlọ́run ọba téèyàn kan yìí bá dun àga subhanakallahumma mímà rẹ ọba tí ò ní ikú láéláé mímà rẹ ọba subhanaka allahumma mímọ rẹ ọlọ́run ọba tó ṣe pé gbogbo ti ń jẹ́ wàhálà ti ń dá àwa ẹ̀dá láàmú kò jẹ́ nǹkan kan wájú rẹ ọlọ́run ọba subhanaka allahumma mímọ ọlọ́run ọba tí ò ní bímọ subhanaka allahumma mímọ ọlọ́run ọba tí ò ní sùn ọlọ́run ọba subhanaka allahumma anta rajau idha nqata rajau wa anta almusta'anu idha azuma albala'u wa anta ń tani mẹlẹjà wo ife ṣe dàtí wà rọra ká yìí gbogbo ọjọ́ tí ìjà kan tíra kan táwọn èèyàn kan bá dúró wípé kò sọ́nà àbáyọ fáwọn ọmọ àwọn sì máa fọkàn sọ́dọ̀ rẹ Ọlọ́run ọba pọdọ rẹ làbáyọ ń bẹ wà á ń tani mọsítà àyìnrún ìdá azúmọlùbálà o níjọ́ tí àlè bá àlùbá tó bá pọnlé ayé táwọn kan lérò pé kò síbi táwọn ti lè rọnà lọ àwọn sì máa sáwádìí rẹ Ọlọ́run ọba wà á ń wo fi ṣe dàtí wà rọra ká yìí níjọ́ bá ń da níjọ́ tó bá le kò sẹ́ni táwọn agbára kan tó jù rẹ ọlọ́run ọba ìlànà ọlọ́run ọba wa ìlànà olówó orí wa ìlàhà náà ọlọ́run tó dá wa sílẹ̀ ayé ìlàhà náà ọlọ́run tó sọ wá dèèyàn níjọ́ta àjẹ́ nǹkan kan ìlàhà náà ọlọ́run ọba náà láwa képe lórí òní kéfà yorùjá sí wákà ìdíwò láfi mọ pẹ̀lú míì tó yàtọ̀ sí rẹ ọlọ́run ọba wàá ń ta máa kọ́ta àtàlẹ̀ ìsáànà lódì wọn ọba tó wò látẹ̀gùn lọ fún wa wàá ń ta máa kọ́ta àtàlẹ̀ ìsáànà òní amára tẹ́gùn fi sí mú wà á ń tà máa kọta àtàlẹ yìí sáànà dáadáa tó ń ṣe fún wa lọ́sàn ò mà díwọ̀ rẹ̀ kú wà á ń tà máa kọta àtàlẹ yìí sáànà ò gbọ́wọ́ lọ́wọ́ wa wà á ń tà máa kọta àtàlẹ yìí sáànà ò gbetí lọ́wọ́ wa wà ń tà máa kọta àtàlẹ yìí sáànà ò gbẹsẹ̀ lọ́wọ́ wa wà ń tà máa kọta àtàlẹ yìí sáànà wà kí ìfàyà nàtìlúbù mí ń gẹ ìdíwọ̀ wà á fi wá lọ